أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله مبار آه، السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو كفن ولم الحمد لله أدعو ترى كيف النبي صلى الله عليه وسلم رمو باتي وتسيني ó tún ṣe nírọ̀rùn fún wa láti tún lè pàdé ní gbogbo déédéé àsìkò yìí bí ọlọ́run ti kádàrà rẹ̀ lọ́dún ní àdúpẹ́ fún ọlọ́run ọba náà. lánàá tí a ò bá gbàgbé bí a ti fara níbi tí a ti dúró lọ́dún tó kọjá eléyìí tí a bẹ̀rẹ̀ pẹ̀lú aya tí í ṣe aya two hundred and twenty three nínú suratul Baqara tí a ṣàlàyé fúnra wa àwọn ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n máa fi dènà àì láti má fẹ́ ṣe dáadáa wọn á wá lo ọ̀nà ìbúra nígbà tó ṣe wípé ká búra nìyí nínú Islam bẹ́ẹ̀ bá ti búra nǹkan tó sọ wípé ò ní ṣe yẹn ò gbọ́dọ̀ ṣe àbí nǹkan tó sọ yí pé ó ṣe dandan ni kò ṣe nǹkan náà látara eléyìí ẹni tó wáyà kó ṣe dáadáa kan tó bá ti fìbúra lélẹ̀ pé à síbí wọn náà mọ̀ pé mo ti búra mi gbọ́dọ̀ ṣe é àwọn èèyàn máa ń fi àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń fi dènà àti ṣe dáadáa pẹ̀lú àti wá ṣàlàyé fúnra wa wípé ní eléyìí ìwà kan ní tí Islam ṣe kí ni o tí Islam lòdì sí. Si pàápàá jùlọ nígbà tó bá ti jẹ́ sí wípé èèyàn fẹ́ fi dènà ṣíṣe dáadáa kan tó yẹ kó ṣe sáàyè tó yẹ kó ṣe sí tí ó máa wá fi ìbúra tó ṣe láti lè fi kẹ́wọ́ wípé ní àfẹ́yìn náà mọ̀ wípé mo ti búra. a ó nínú àlàyé tí a sọ fúnra wa lánàá pẹ̀lú àwọn ìpín tí àwọn ìbúra tó pín sí bákan náà àwọn ìdájọ́ míì náà tó tún so máa nínú àwọn ìdájọ́ òfin ẹ̀sìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم واصل لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم للذين يولون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر ۖ وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكر زوجا غيره فإن طلقها فلا جناح عليهما فلا جناح عليهما أن يتراجعا إن ظنن إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزؤا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم نعم أرقى فما لنغوبا الحمد لله nínú ìtẹ̀síwájú tẹ̀síro wa gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe fúnra wa lánàá nípa ọ̀rọ̀ ìbúra léyìí tí a ní ó máa ń wáyé lọ́dọ̀ àwọn èèyàn tí ọlọ́run ọba àlekè ọlá tó sì fẹ́ ṣàlàyé ìdájọ́ kan nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìbúra fún wa. a jẹ́ ká mọ̀ yí pé ìbúra nínú sẹ̀rá Islam mẹ́ta náà ló pín sí àwọn míì pín sí mẹ́rin ṣùgbọ́n a ṣàlàyé pé èyí tó jẹ́ mẹ́ta yẹn la fẹ́ ṣàlàyé. ìkànnú ẹ̀ lọ́lọ́run ọba àlekè ọlá sọ níbí ọlọ́run tún sọ òmíì nínú súrátòlù máyídà tó jẹ́ pé ìyẹn ló ní bùkátà sí kásán tánà ṣùgbọ́n eléyìí tọ́nà ọba àlekè ọlá ń sọ níbi àyà eléyìí tí a fẹ́ ṣẹ̀ṣẹ̀ kà yí òun ò ní di ìtanràn àmọ́ ọlọ́run ọba àlekè ọlá ó bẹ́ ká mọ̀ wípé irú ìbúra bẹ́ẹ̀ náà kò bá mu torí wípé nínú sẹ̀rá Islam tá a bá fẹ́ búra ìtumọ̀ rẹ̀ ni wípé a fẹ́ fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ káfílẹ mọ pé òdodo là ń sọ ṣùgbọ́n gbà tí èèyàn bá ti wá fẹ́ parọ́ tó wáyé fúngbà náà ni ó tó wá sọ pé òun fọlọ́run bá búra sẹ̀mẹ́ pé nǹkan yẹn kò ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe mọ́ nìyẹn ọlọ́run ọba àlekọ́ láǹsọ fún wa. ألن لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم Wallahu ghafurun halim. Ọlọ́run bá lè kẹ́ ọlá nílá yu'akhidhukumullahu bil-laghwi fi aymanikum. Ọlọ́run ní àní fi ọwọ́ ìyà àní fi mú yín ìtumọ̀ rẹ̀ ni wípé kò tíì jẹ́ ìbúra eléyìí tá lè kà sí ìbúra tẹ̀sán tààrà lórí ẹ̀ kò tí ì jẹ́ ìbúra eléyìí tó fìdí múlẹ̀ bẹ̀láwì pẹ̀lú èyí tó ṣe wípé ó kàn máa ń wá lẹ́nu ó ti bá ahọ́n rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe lánàá eléyìí kọ́mọ̀ yẹn ni kó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn kan náà àwọn ìran kan náà àwọn ènìyàn bí wọ́n fẹ́ fún yẹn ní làbáàrí kan wá ní wàláì mò jẹun lọ́wọ́ wàláì mo ti fẹ́ sùn báyìí wàláì ẹ̀ ń bọ̀ wá wàláì sọ̀ ń gbọ́n tí ń wí gbogbo àwọn ilé ayé kókò nítumà ìbúra ní nínú sẹ́rà Islam ká tó lè búra á rí wípé bùkátà béèrè fún á rí wípé bùkátà béèrè fún ìbúra kó tó ọba béèrè fún búra á ní ju ká búra. torí wípé yuhadi ila tahkir alhalif awel yemin fil islam yóò lédì sí wípé afojú kiri ìbúra eléyìí tó sì jẹ́ kó fìdí mọ́lẹ̀ nú ẹ̀sìn kábílẹ̀ mọ̀ wípé ìbúra ó rídìí múlẹ̀ nú ẹ̀sìn alábi sọ fún wa wípé mọ̀nkánà halifan fàlíyàlì fòfìlà tí wọ́n bá fẹ́ búra kó fi ọlọ́wọ́ bá búra nípa táwa fẹ́ fi ọlọ́wọ́ bá búra lé lórí tó wá jẹ́ sí pé nǹkan tí ò nídìí ní tí à ń dínkù káàtà sí kábúra ni ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba wa yẹn náà pàtàkì lẹ́mi wa. torí ìdí eléyìí ọlọ́run ọba àlekè ọlá ń sọ fún wa yín pé irú ìbúra bẹ́ẹ̀ láyò àrídùkùmù lọ́wọ́ bẹ lágòwé sí àìmánìkan. láyò àrídùkùmù lọ́wọ́ bẹ lágòwé sí àìmánìkan. ولكن يواخذكم بما كسبت قلوبكم. ṣùgbọ́n ọlọ́run bá alẹ́ kan lá yóò máa jẹ yín yà pẹ̀lú èyí tó bá jẹ́ sí wípé ẹni láti ọkàn látara ìbúra yẹn àwọn àfáà wa mú jáde wípé eléyìí tọ́lọ̀ ọba àlekè ọlá ń sọ wípé bìmọ̀ kásábàtì qulubukum ìyẹn ní yẹmínú almunaaqid èyí tẹ́ yìí náà ta kókó ẹ̀ nínú ẹ̀mí yín wípé ní. látòní lọ mo fọ́nà ọba búra èyí tún fẹnu kan ẹja mọ́ eléyìí ti tẹ̀síìrì ní ìbúra bẹ́ẹ̀ níjọ́ tí ìbá tún àwọn ọmọ nídìí tánà mo fi lè sọ pé láéláé tó fẹnu kẹja mọ́ àbí mo báyìí lè sọ pé tí ramadan ní ìtàn yìí ní fẹnu kẹja tí ramadan ní fi yìí gbọ́dọ̀ kẹja báyà wá gbúrò ẹja kan tó dùn àwa rí wípé ẹja yẹn abẹ́nìkan gbé ẹja ọ̀sán wa tó mú wa lójú ó wá wù wá pé ká jẹ kó o tó jẹjà yẹn àbí tó o bá jẹ pẹ̀lú àlàyé tá a ṣe lánàá. pípa ní lórí ẹ̀ ìtàrí èsì ìmọ̀nìyọ́dọ̀ àwọn àbá wípé wọ́n tó búra ṣé kó o tó ṣe nǹkan yẹn lọ́sàn-án tán ni àbí gbà tó o bá ṣe nǹkan yẹn tán ló tó náà ló tó sàn aláwọ̀ àbá lórí eléyìí ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ láwọn sọ fún ẹ pé wọn láàkíyàn àrídókùn bí máa kásábà ti kúlú bùkún èyí tẹ́ bá ti mú àníyàn rẹ̀ wáyé pé ẹ búra lóòótọ́ ni wípé nǹkan yìí ní í ṣe ó sì gbọ́dọ̀ sí nǹkan náà àyàfi kọ́ sàn tán. àfi yìí ń ṣe ọ wá ní ṣe nǹkan náà má àfi kọ́ sàn tán láyé sàn ọ jẹ ìyàwó àjọ ọlọ́run òun ni yọ àkíyàn ọlọ́run ọ jẹun yà lórí ẹ̀ wọn àbọ̀ tẹ́ sọ pé ní walakin yu'aqibukum bima qasadat bima qasadat qulubukum yẹri bá àbọ̀ tẹ́ sọ jù nìyẹn ẹ yu'aqibukum bima qasadat qulubukum. ìyẹn lọ wọlé sí ìpín kejì nínú búra tá a pè ní yaminul munaqid ìyẹn lọ́wọ́ bá àlekẹ́ ọláwá ń sọ ìtàn rẹ̀ fún wa nínú súratul maida ìyẹn àyà kọkàndínní àádọ́rùn-ún eighty nine. أعوذ بالله من الشيطان الرجيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدت بما عقدتم الأيمان لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون àwọn ọba àlejòlá bó ṣe bẹ̀rẹ̀ níbi àyà Suratul Baqara bẹ́ẹ̀ náà ló bẹ̀rẹ̀ bíi pé la yu'akhidhukumu Allahu bil-laghwi fi aymanikum. ọlọ́wọ́ bá àlékè ọlá lori ibura eleyi to yín lórí ìbúra eléyìí tó ṣe wípé ti bá hàn yín ni ẹ̀rí àwọn táwọn wí bí wọ́n bá sọ̀rọ̀ ọkàn lè pé wàláì fóònù mi dà abẹ́rẹ́dà ah, ah. ó ṣe di pé fóònù mi dà ó ṣe tó di wàláì kí ló jáde bi wàláì fóònù Ah, kẹ́tù kí ni ìtumọ̀ ẹ̀ onítùmọ̀ eléyìí tó bá wá rí bá nì tó ṣe wípé èèyàn ní nínú ẹ̀mí ó kà máa ń jáde lórí ahọ́n ni ọlọ́run láyò àkíndùnkùn ọlọ́run lòun ò ní fi yà jẹ yín lórí ẹ̀ ṣùgbọ́n àti sọ̀dájọ́ ẹ̀ lẹ́ẹ̀ka tó fúnra ẹ̀ lẹ́ẹ̀ka yín pé nu sẹ̀rásìlám ọ̀nà láyà jùs kò lẹ́tọ̀ kódà wọ́n wù àmọ̀kẹ́rù ìdájọ́ ẹ̀ nù ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà akọ ká máa ṣe bẹ́ẹ̀ torí tí ó lìdì sí ìyẹn ni tahkir tahkir al-yamin aw al-alif fi al-islam alladhi yuaddi ila tahkir Allah subhanahu wa ta'ala bá a ti fojú kéré tí ń jẹ́ ìbúra nú ẹ̀sìn ìsìfojú kéré tí ń jẹ́ ìbúra nú ẹ̀sìn ni yóò lìdí pa fojú kéré ọlọ́run torí pa fojú kéré ọ̀rọ̀ ọlọ́run nìyẹn. ṣùgbọ́n èyí tí ọlọ́run bá lè kẹ́ ọláwábi tẹ̀lé wípé wọn láàkì yọ àrídùkùn bímọ akọ́dìtúmọ̀ àìmán. wọn láàkì yọ àrídùkùn bímọ akọ́dìtúmọ̀ àìmán. ṣùgbọ́n ọlọ́run bá ó máa jẹ yín níyà níbi ìbúra eléyìí tó jẹ́ sí pé ẹ pinnu ẹ̀ ẹ̀rí ẹ dààmú rí ẹ nínú ẹ̀mí ẹ ta kókó ẹ nínú ẹ̀mí yín ẹ ti pinnu pé nǹkan báyìí ni ìní ṣe é mo búra pé nǹkan báyìí mo fi ọlọ́run ọba búra pé nǹkan báyìí ní ṣe àbí mo fi ọlọ́run ọba búra pé nǹkan báyìí máa ṣe ká tó lọ mbẹ̀ yẹn náà ìbúra eléyìí tí ó sì nítumọ̀ nù sẹ́lá islam òun ni ká fi ọlọ́run ọba búra àbí ká fi orúkọ ọlọ́run ọba búra àìsí nǹkan àmì ìbúra léyìí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lénìí bẹ́ẹ̀ bá dáàrin àwọn onímọ́tò bí nǹkan ká bá ṣẹlẹ̀ láàrin wọn yọkàn forí gbá bọ́dì mọ́tò gbìgbìgbì ògún ni mo fi búra àdúgbò mi ò mú kọ́kọ́rọ́ tó mú lẹ́nu ògún ni òun kò gún búra àdúgbò mi ò yọ owó jáde lápò ajé ni òun fi búra ká tuntun lọ ń bẹ̀rù náà sáà tiẹ̀ máa ń tí wọ́n ń pè lájé gan torí pé lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣe wá nílẹ̀ Yorùbá táwọn èèyàn ò kíyèsí ajé ìwádìí lọ́dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ òòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé ọ̀tọ̀ wá ti ní o fi ajé búra ìtumọ̀ rẹ̀ ni pé o fi òòṣà búra kò sí yàtọ̀ nù àwọn tí wọ́n sọ pé òun náà búra pẹ̀lú láàtà èyí tá níbi láà gbọ́dọ̀ ṣe kò sí yàtọ̀ náà tó búra pẹ̀lú kóun fi òòṣà òòṣà búra lẹ́ka níbi láà gbọ́dọ̀ ṣe ìyẹn ni ó tún wá mú atara ṣàṣàyà sí bíi kíkí táwọn èèyàn máa ń kíra wọn ẹni tí ń tajà wọn á ní ajé wà o abẹ́nìkan àwọn èèyàn kíyèsí àwọn nǹkan kéékèèké kódà lẹ́nu àfáà mi náà yóò ti bọ́ tán àwọn ah subhanallah ajé wà o sájé wà o lẹ́nu mùsùlùmí ṣe é ta o ọlọ́run ó di ẹ ta o èyí tó mùsùlùmí nìyẹn. ara yà síbẹ̀ yẹn ni èyí táwọn èèyàn máa fi búra tí wọ́n á ní mo fi ajé búra eléyìí ò lẹ́tọ̀ọ́ nù sẹ́rà flam torí porúkọ òòsà kan ní àti gbogbo àwọn nǹkan míì tẹ́lómi fi búra bẹ́lómi àwòsùnsùn abọ́bàtà lẹ̀ pé ilẹ̀ tí wọ́n sùn ní mo fi búra ta ló dálẹ̀ ọlọ́run tó dálẹ̀ làwọn afi búra yìí mo fi ọlọ́run ọba búra ní ìbámu sí àdìsí ta kalẹ̀ ka àdìsí afa abdullahi bin kódà bí àdìsí mi àrẹ́bìlẹ̀ ń tó bá fi nǹkan mí ìbúra yàtọ̀ sí ọlọ́run faqad ashrak bìrì wáyà kan faqad kafara. ìyẹn ni pé ń tọ̀ ọ́n ó ti mórogún pẹ̀lú ọlọ́run àbí ká sọ pé ti nǹkan ìyẹn ti sọ́ di gèfèrí bó ti gẹ́sí pé nínú sẹ̀rá islam alahalifu bẹ̀gọ́yìrìlá ṣirikun asugaru ni. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ká mọ́ fọwọ́ bọ̀bẹ̀ ń púpọ̀ ìta fẹ́ mú jáde a ti gbọ́ eléyìí fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé bá a bá fẹ́ búra náà eléyìí tí ẹ̀sìn fọwọ́ sí òní ká fi ọlọ́run ọba búra àbí ká fi orúkọ ọlọ́run ọba ká fi ìròyìn ọlọ́run ọba búra tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní wàlákì yín wà áhìlùkùn bí máa akọ̀dí túmọ̀lẹ̀ àìmán. wàlákì yín wà áhìlùkùn bí máa akọ̀dí túmọ̀lẹ̀ àìmán. wọ́n máa fìyà jẹ yín níbi ìbúra eléyìí tó jẹ́ pé ẹ pinnu ẹ̀ nínú ẹ̀mí fún ara yín lẹ́rù nínú ẹ̀mí pé ẹ sì kàn nípa bẹ́ẹ̀. ìpè nǹkan báyìí mi ní ṣe nǹkan báyìí òun ni màá ṣe gẹ́gẹ́ bí eléyìí tí ọ̀rọ̀ ìtò dásí lágbájá mọ́. látòní lọ èmi àti lágbájá kò sí àsopọ̀ kan láàrin wa mọ́ ẹ̀rí léyìí tó sì jẹ́ sí wípé lágbájá ti ń sọ yìí ní bùkátà sí ó ní dáadáa tó yẹ kó ṣe fún lásìlọ́mọ́ aláàánú pẹ̀lú àwọn ìbámu táwọn àbá tọ́ka sí pẹ̀lú àyà yìí èyí lè ta àkọ́kọ́ kà lánàá ìpè ní arínú àwọn àbá tí wọ́n sọ fún wa yìí pé inú sábìnú sóòlù pé látara ọ̀rọ̀ àbá wa bá kiri lọ̀rọ̀ náà ti sọ̀kalẹ̀ torí ẹni tó jẹ́ àbúrò wọn kan tí wọ́n ń pè ní mastohi bunu asasa tóun náà patisipéètì níbi ìparọ́ mẹ́yàwó Aisha pé yàwó Aisha ti sìnà ọ̀rọ̀ náà bí àbá Abakiri inú pọ̀ nínú súrátò náà tọ́lọ̀ ń sọ mbẹ̀ wọ́n lóhun ni aya náà bá rí torí pé àbá Abakiri pinnu wípé látòní lọ mọ́tọ́ yìí afábákiri náwó lórí ẹ̀ púpọ̀ afábákiri ni wọ́n ṣèpìyànjú ìnáwó lórí ẹ̀ jíjẹ múmu níná lílò afábákiri náà wà pẹ̀lú pé látẹ̀ ní lọ fún tó ṣe yìí tó náwó lé ọ lórí má. wàláyà sẹ́lẹ̀ okun fọ́gùlì. ọ̀dà àfáwà sẹ́rí dákun mẹ́jẹ̀ ká tún yà púpọ̀ kábìlẹ̀ rárá yìí ṣe àti sàlàyé yẹn lánàá àkànṣe mọ̀rọ́jà ẹ̀ ẹni pé ń jẹ́ ìbámu lórí ọ̀rọ̀ náà lákàfẹ́ fi pera wa sákìyèsí lórí ẹ̀ torípẹ́ lómi náà ó pinnu pé òun ò tún náwó lórí lápẹ́já máa àṣepọ̀ kò tún wáyé láàrin òun àti ẹ̀mọ́. bákan náà wọ́n tún jẹ́ ká mọ̀ yìí pé àwọn kan ní ó ṣeé ṣe kó ṣe yìí pé bàbá wa Abdullahi ibn Rawaha àwọn ni wọ́n fúra wípé àwọn ò ní bá bàbá wa Nu'man ibn Bashir fáwọn ò ní bá sọ̀rọ̀ mọ́ abẹ́nìkan lẹ́yìn tó sì jẹ́ sí pé. ẹni tá a sọ yìí nínú ìwádìí wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ẹni tá ń sọ yìí ọkọ àǹtí àfáà Abdullahi bùnú rọ̀wá abẹ́rìkà ìyẹn ní ìjìká máa mọ̀ yìí pé bá rí báyìí èyí kan dáadáa téèyàn kéèyàn ó ṣe téèyàn bá ti búra ìbúra yẹn ó máa fi ṣèkẹ́wọ́ péyìn ní ẹni tó jẹ́ ọkọ àǹtí rẹ̀ tó wá lóhùn ní dásí mọ́ ìyẹn àfa Bashir bunu Nu'man àfa Abdullahi bunu Rawah wọn làwọn ní dásí mọ́. ẹni wípé àṣepọ̀ tó tán mọ́rán kankan tí ò bá ti wáyé láàrin ọkọ àǹtí ẹni yálà àbúrò ẹni lọ́jẹ́ ní abẹ́gbọ̀n ẹni ìtumọ̀ rẹ̀ náà ni wípé àǹtí ẹni wọn náà àṣepọ̀ tó tán mọ́rán òsì láàrin yín mọ́ náà nìyẹn léyìí tí islam ò sì ṣe kínní tí islam ò fẹ́ àárín okùn ẹbí kò gbọ́dọ̀ já ìyẹn anabi sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa yìí pé ní la yadkhulu li janna qati'ur rahimi ẹni tó kùn ẹbí já lọ́wọ́ rẹ̀ lè rà lè janna àdìsọ gbajúmọ̀ táwọn ọmọ kéékèèké gan ti mọ̀ sí pẹ́tipẹ́ látara eléyìí èyí wá pinnu wípé òun ò ní ṣe nǹkan kan kó o ti pinnu yẹn tó sì jẹ́ sí wípé kó o ṣe nǹkan yẹn ló lóore pẹ̀lú àdìsí tá a mú wá lánàá náà pé anábì sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé ìwọ tó o bá ti sọ wípé ò ní ṣe nǹkan kan tó padà wá mọ̀ pé kó o sì ṣe nǹkan tó lóò ní ṣe yẹn òun ló lóore ọ̀sán tara rẹ̀ ni o torí pé wọn anábì sallallahu alaihi wasallam tóun náà bá búra bẹ́ẹ̀ òun a máa sọ ìbúra àwọn yẹn òun ọ̀sọ́ dẹ̀tọ́ pẹ̀lú kóun ó ṣe kíni pẹ̀lú kóun ó ṣe tara ìyẹn níbi àdìsí tí a bá wa. abdulrahman ibn samurọ wọ́n gbà wá bákan náà àdìsá bá abu rera ó wà bẹ́ẹ̀ náà tí a bá wa abu rera aka fúnra wa lánàá inú riwaya àti a wa abu musa al-ashari aka náà tó sọ fún wa yìí pé inni wallahi insha allah la alifu ala yamini fa ara ghayra khayran min a illa ataitu alladhi huwa khayr wa tahallatuha ẹ̀bẹ̀rìndà. tí n bá ti rí pé tí mo ní ìní ṣe yẹn òun ló lóore nu sẹ̀rá sílám bẹ́ẹ̀ kí n ṣe mo sì ti búra lórí ẹ̀ màá sàn tánà ní ìtanràn òun làwọn abẹ́ka fúnra wa yìí. wàlákin yu'akhidukum bima 'aqadtumul ayman. tọ́lá ní èyí tó wá wáyé bẹ́ẹ̀ tẹ búra pé ẹ̀ ṣe nǹkan kan tẹ wá rí pé kẹ́ ẹ padà ṣe òun ló lóore abẹ́ ti búra pé ẹ̀ ń ṣe nǹkan kan ẹ wá rí pé kẹ́ ẹ má ṣe é ló lóore fàkàfà rọ́tùrù. بمساكين ètò fi sọ nǹkan náà dẹ̀tọ́ tó fi ní ní ìjìyà lórí ẹ̀ tó fi bọ́ pa bọ́sẹ̀ níbi ìjìyà yẹn. Ìtọ́hámú aṣàrọ̀ ti masakin. Tá a fi pa àṣìṣe rẹ́rẹ́ lórí ẹ̀, òun ni kò fún yàn mẹ́wàá lóúnjẹ. Àwọn aláìní mẹ́wàá kò bọ́ wọn ó fún wọn lóúnjẹ. min hausa ti máa tó tọrin àlékún. ìyẹn nínú èyí tó jẹ́ wọ̀n tó wọ́n sì nínú oúnjẹ tẹ́yìn náà máa jẹ nínú ìlú yín tẹ́ ń jẹ láàyè ibi tẹ́ wà tí wọ́n náà ń àwọn ará ilé rẹ̀ jẹ. àwòkè síwájú hún. ká tó lọ ń yẹn ẹ wo Islam ẹ̀sìn kan ni tó jẹ́ ẹ̀sìn wọ̀ntúnwọ̀nsì tó wọ́n tó ṣe wípé lánàá. ani yuharibu al-ifrọ́tọ̀ wàlá yurahibu tafrid ìkógun ja àṣejù kìí sì ṣe àṣe ètò ní máa wulẹ̀ máa rọra abẹ́ni nǹkan kò wá jẹ́ sí wípé tàbá wá fẹ́ fún èèyàn lóúnjẹ kò wá jẹ́ sí pé kò wá wò pé ah èyí tó báyìí téèyàn fẹ́ fi bọ́ kínní yìí àti oúnjẹ tí yóò fún yẹn yẹn ah, ó gbọ́dọ̀ jẹ́ irú oúnjẹ táwọn oúnjẹ tí àwọn kọmíṣánná máa ń jẹ àbí àwọn oúnjẹ eléyìí tí àwọn fáwọn mínísítà jẹ àbí oúnjẹ táwọn gọ́fìnà ń jẹ ǹǹ èyí tí ó wà níwọ̀ntúnwọ̀nsì náà ni kò tún wá gbọ́dọ̀ jẹ́ wípé èyí tí wọn náà tún wá pẹ̀ra rẹ síbi ahun ṣé mo fi ṣe kí n lásán ni wọ́n ti rí bí eh, ráìsì mílíkì kan ibi kí n láti bá yẹn ló jẹ rárá o ó gbọ́dọ̀ wà láàrin wọ̀ntúnwọ̀nsì mímọ́ tòtẹ̀ ìmúna àríkùn nínú tẹ́yìn náà mọ̀ ń fáwọn ara lè yín jẹ tí ò ní jẹ́ èyí tó tún kó wàhálà bọ́ra rẹ lọ́rùn tí ó sì ní jẹ́ èyí tó ṣàfihàn lórí ẹ̀. a ó kì í sùwọ́tò hàn. a ó kì í sùwọ́tò hàn. àbí kó sì jẹ́ èyí tó ṣe wípé ó dá sọ fáwọn aláìní mẹ́wẹ̀ẹ́ wá yẹn ẹ̀wù gan ẹ̀rí pé kì í sùwọ́tò hàn dọ̀míìrù yẹn ọ̀pọ̀ àfihàn àwọn mẹ́wẹ̀ẹ́ hàn. àwọn aláìní mẹ́wẹ̀ẹ́ wá yẹn ó sọ fún wọn. àwọn àfáà onímímà kọ́nà bá ṣe dáadáa fún wọn. Àmín, àmín. wọ́n wá wo eléyìí pé sọ náà fún yàn ká tó lọ́nbẹ̀ yẹn oúnjẹ tá à ń sọ náà ṣé sọ alàlẹ́ kó fún wọn lóúnjẹ ẹnu èyí tó ṣàlàyé ẹ ni wípé ó oúnjẹ tó ṣe kẹ́ni o oúnjẹ tó tó yàn án jẹ ó sì ní jẹ́ níbi ọ̀sàlàyé yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àlàyé kan tún bẹ tó tẹ kó jáde ń bẹ àwọn àdìsá níbi àtàlà àwọn àlàyé àwọn àfọ̀n súnà wọn ló ṣàlàyé fún wa kí lọ àlàyé lẹ́yìn ni wípé tó ń jà àárọ̀ tọ̀sán talẹ́ ni ọjọ́ mélòó láàbì fún wa àwọn àfáà ni wọ́n ṣàlàyé fún eléyìí ìtumọ̀ rẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbà téèyàn fẹ́ ẹni tí ò lè gbà àwẹ̀ tí wọ́n kọ́ máa fún yàn lóúnjẹ ẹ̀rì sẹ́yìn fún wọn sọ fọ́kọ́ fún un ní sáàrì àti ìsinu ìsinu nìkan náà ni ó fún un bó sì jẹ́ sí pé sáàrì nìkan ni ó mú ni kódà ti jẹ́ oúnjẹ kan ṣoṣo kí ó tó yàn jẹ kọ́ á gbọ́dọ̀ wà níwọ̀n oúnjẹ ọmọ tí wọ́n ń gbé lọ́wọ́ ẹ̀rí kò gbọ́dọ̀ jẹ́ déédéé oúnjẹ ọmọ tí wọ́n ń gbé lọ́wọ́ òun ni ó wà pé àbí wọn dá nìkan fún yẹn lóúnjẹ náà ni pé níhù ara rẹ̀ yìí gbọ́ gbogbo. wọn náà mọ̀ ń tọ́ sọ lọ́rọ̀ orúkọ náà wọn bá lè fi ọlá gbọ́. mọ̀ ń tó hù níwà mọ̀ ń fẹ́ ọlọ́run ọba àlékè ọlá àlímù náà ló pé rẹ̀. ọlọ́wọ́lá yóò rí lókun lọ orí lágbọ̀dọ̀ ayé máa ní kún ṣùgbọ́n àwọn àbúrò àka eléyìí jáde lórí ahọ́n òun ò ní fi yà jẹ́yìn lórí ẹ̀. Wàlákìn. Wàlákìn yu'akhidukum bima kasabat qulubukum. Ṣùgbọ́n ìbúra eléyìí tó ṣe wípé ẹ pinnu ẹ̀ nínú ẹ̀mí. Nígbà tẹ́ ẹ bá san àwọn ìtanà tó wà lórí ẹ̀ ẹ jẹ ìyá lórí ẹ òun Ọlọ́run bá fìyà jẹ yín lórí ẹ. wallahu ghafurun halim ṣùgbọ́n lọ́wọ́ ọba hmm. nígbà ẹ bá ti san tánà aláforíjì lòun àlímọ̀n ó ń sùúrù sí lòun owó tó sàmúmọ́ra lórí ẹ̀ fún yín. ọlọ́run mọ́sà wọlá pé ọlọ́ba aláforíjì mọ́sà ṣàforíjì fún wa ọlọ́run mọ́sà ṣàforíjì fún wa bí àwọn àṣìṣe wa bẹ̀rẹ̀ àmọ́ ti kẹ́ arahamu rahmin. àyà tó tẹ̀lé. الذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. ẹ̀rí ayé ilé ìtafẹ́ wọnú ẹ̀ yìí àwọn ìdájọ́ kan ni tó ní ń ṣe láàrin lọ́kọ-láya inú ìgbésí ayé lọ́kọ-láya tó sì jásí wípé ọ̀pọ̀ nínú àwọn èèyàn lénìí wọ́n ń kó sínú irú òfin bẹ́ẹ̀ tí wọ́n máa wá béèrè àwọn ìdájọ́ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfà léyìí tó sì jẹ́ sí wípé ọ̀rọ̀ náà sílísílà ni bàbá tí ń bọ́ níbi ọ̀kan àtúnwọnú òní ìyẹn ò ní lè gé kí á parí ẹ̀ pẹ̀lú àwọn àsìkò wa tó kù ṣùgbọ́n ní ìbámu sí ayẹyẹ ọ̀kan tá a kà ọlọ́ni lílàdínà ìwúlú náà mi nìta ìhìn tàwọ́pùsù àrọ̀bá ta aṣọ́rù. lílàdínà ìwúlú náà mi nìta ìhìn tàwọ́pùsù àrọ̀bá ti aṣọ́rù. فإن فاءوا فإن الله غفور ọlọ́ni tó ṣe wípé a máa wípé àwọn ò ní súnmọ́ obìnrin àwọn má wọn búra wọn ní ìtútọ́dọ̀ ìyá alágbájá má ọmọ alágbájá látòní lọ àsìkò tún wáyé láàrin wa má ẹ̀rí ọlọ́ni ìtí wọ́n sọ yẹn wọ́n ní ìtẹ́ àwọn ayọ̀ wọn nílé orí ọ̀fẹ́ ẹ̀rí hmm. opportunity wà fún wọn léyìí tó ṣe wípé a fi retí pé n tó sọ yẹn ṣé ó padà tún padà sí n tó sọ yẹn tó tó padà tún lọ súnmọ́ àbò nílọ súnmọ́ pépé tó fẹ́ jáde ń bẹ̀ ni wípé tó bá ti lè kọjá àsìkò tọ́lọ́ wọn bá lè pẹ́ òun náà ni tàrọ́pùsù arba'ata ashhur oṣù mẹ́rin ẹ̀rí tí bá ti ń lè bí pé oṣù mẹ́rin nítorí sọ yẹn o ti búra lórí bẹ́ẹ̀ bí lọ́lẹ̀ pé oṣù mẹ́rin ẹlọ́mọ yìí pé ìdájọ́ mi ò jáde nínú sẹ̀rá islam tó lè lídì sí pé kẹ́yìn méjì kẹ́ kọ́ra yín lẹ̀. òun ni tọ́lọ̀ ọba àdìgọ́lá bí sọ yìí pé fáyín iná lọ náà fáyín iná lọ àgọ́ fún rọ̀rọ̀ hìm. فإن فابوا فإن الله غفور رحيم. ọlọ́ni tó wá jẹ́ sí wípé fáú irú àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ wọ́n wá padà ẹ̀rí wọ́n láwọn ò ní báyàwó àwọn láṣepọ̀ wọ́n wá padà wọ́n tún padà ń báyàwó wọn láṣepọ̀ padà ẹ̀rí ọlọ́run ní tí wọ́n ṣe yẹn náà látara nǹkan kan tó wáyé láàrin wọn ni <clears throat> tí wọ́n búra bẹ́ẹ̀ ẹ̀rí ìbúra tó bá yẹ pé búra bá wáyé àwọn náà sàn tara wọ́n sàn ìtara torí pé ìbúra tó bá yẹ pé ìbúra bá ní wọ́n san ìtanà tí wọ́n ti wá san ìtanà lórí nǹkan yẹn wọ́n sì kí ni o wọ́n padà láti lè tún wọn báyàwó wọn tàbí pọ̀lọ́ ṣùgbọ́n lérí ìbúra yẹn nítorí wọn fi ń kọjá bí oṣù mẹ́rin ìdájọ́ bí ó wáyé lẹ́yìn yẹn tó túmọ̀ sí pé táwọn àbá sọ lórí ẹ̀ náà ni wípé ọ̀rọ̀ tí àwọn àyà Kùránì níbi tí ń bọ̀ yìí ó fẹ́ mú àwọn ìdájọ́ tó lè jáde lábẹ́ rẹ̀ wá. ọlọ́dọ̀ wá síbẹ̀ tí wọ́n padà sí tí wọ́n sọ ọlọ́ni bá yín náà lọ àgọ́ fún ọ̀rọ̀ dájúdájú wọn ọlọ́run ọba aláforíjì lòun tó ń tún sàánú wọn lórí bí wọ́n ṣe yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí iná láàbù àyà iná láàbù máa tún tẹ̀síwájú mbẹ̀ lọ́la abẹ́rẹ́ ọ̀bàtà alánú àánú ẹ̀ kí ọlọ́run kọ́mọ́sá síjú àánú ẹ̀ wò wá kó là wá níbi wàhálà ilé ìtì àkóṣí ní àgbáńlá